àkókò tí a ti ń jìyà lórílẹ̀-èdè yìí a rí wípé ó kọjá sísọ ohun tó le gan-an ni ohun tó lágbára ni ìyà yẹn ti pọ̀ jù àfi àwọn fúlẹ̀mù àti olùkọ́ni ẹni tó lọ́wọ́ nínú ìjẹ́ nìkan ni ó máa sọ wípé àwa ò fẹ́ orílẹ̀-èdè olùkọ́ nation ṣùgbọ́n níbi tí a bá dé yìí lágbára lọ́pọ̀lọpọ̀ ara ní ènìyàn ara ní mẹ̀kúnnù ara ní àwọn aláìní ara ní àwa àwa àwa tí a rọ́wọ́ orí ìyà ń jẹ wá.